tọlọ́run lórí gbogbo ohun tí wọ́n pè ní ẹ̀sìn ọlọ́run bá wa ó tó ní ẹlẹ́rìí pẹ̀lú tó sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn tó tún rán tí wọ́n sì kígbe tí wọ́n pariwo sí tí ọmọ aráyé tí dáwà náà sì dé gbogbo orí ilẹ̀ ayé pátápátá ashadu an la ilaha illallah wahdahu la sharika lah ọba tó rán wọn àsọni tí ò pé méjì tí ò sì lórogún. kò wa muhammad sallallahu alaihi wasallam sallam ẹrú mọ̀ ní ojúṣe sí gbogbo àgbáńlá ayé mọ̀ ní kọ́lọ́mọ sàlékún kí àtìkẹ́ sallallahu ta'ala alayhi wa gbogbo bó ti ti tó ń gbà ti pẹ̀lú sísojú kòkòrò títẹ̀lẹ́tà nàbì náà sallallahu ta'ala alayhi wa sallam islam ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ dúpẹ́ oore rẹ̀ ọlọ́run bá ṣe wá tó pọ̀ nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ torí díẹ̀ lálẹ́kà kódà nígbà mí ọlọ́run máa ń ṣe tá à ní mọ̀ wá tẹ̀ wá fẹ́ ọlọ́run èyí tó a mọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ látó ó rán ẹni tó lọ́lá jù náà àwọn òjíṣẹ́ anabi sallallahu ta'ala wa sallam ó rán sí wa àwa jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ gbogbo àwọn tá à ń bẹ láyé lónìí ọmọlẹ́yìn anabi ni wa sallallahu ta'ala wa sallam àwọn èèyàn kankan decide wọ́n kàn kọ́ ni wọ́n kàn rò lọ́kàn ara wọn pé àwọn ò tẹ̀lé ni bá ti sáà míì tí ó wà lẹ́yìn rẹ̀ gbogbo ẹni tó bá wa ó ní pé ọlọ́run bá sọ tíra èyí tó lóore jù nínú tíra kalẹ̀ tíra sánà pọ̀ kó tó di pé bá sọ alukoran kẹrin kalẹ̀ tí ó sì sí tíra míì tó wáyé lẹ́yìn ẹ̀ tí ó sì sí omi tí ó tún wáyé lẹ́yìn tó ti wá tó bá jẹ́ pé abá mọ̀ lóore á rí i pé ọpẹ́ ńláńlá òun lélẹ́yìn nínú tó yẹ ká máa dúpẹ́ fún òun náà ni pé ọlọ́run bá ṣe àgbékalẹ̀ bá sì lọ ayé èyí tá à ń pè ní ọlọ́run ẹ̀rí ńgbà ẹsùn bímọ àkọ́kọ́ dákọ ilé bí ọ̀pọ̀lọpọ̀ ala ti kọ́lé ọ̀pọ̀lọpọ̀ ala ti ń gun mọ́tò àìntẹ́yìn rò yẹn kọ́ bó ti ẹ̀jẹ̀ pààrọ̀ orin náà ni èyí tẹ́yìn ò tètè mọ̀ lóore olùlọ́wọ́ bá ń tètè ń sọ fún wa yìí tó lákọọ́lẹ̀ kódà èyí tẹ́yìn rò pé orin yẹn fìtínà ni ó sì sábà bíi iná àtìyẹ ọlọ́run níwájú ọlọ́run fẹ́lòmíì ṣùgbọ́n ohun tá à ń kà á lẹ̀ yìí wàláì tẹ́yìn bá mọ̀ lóore kò lè ti sábà bí ìyà kankan bí kò jẹ́ pé ìkẹ́ tó ìkẹ́ tó ìkẹ́ tó pé pérépéré téèyàn ní tọ́mọ èèyàn tiẹ̀ ní máa rẹ̀ gbogbo ohun tí à ń kà kalẹ̀ yìí kò ní rísìkì kankan nú pé tẹ̀lé súnà tọ́lọ́hún tẹ̀lé tànàbì sallallahu kò sí rísìkì kankan bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orí ayé ló ní rísìkì nú síbẹ̀síbẹ̀ náà ń tọrùn bọ̀ ìyẹn ló bá tó jẹ́ pé ọ̀gá orí là ń kà fúnra wa yìí ọlọ́run gbogbo ẹ̀yin ẹrú mi gbogbo ẹ̀yin ẹ̀dá mi tí mo dá ọlọ́ọ̀bá ara nàbí sallallahu ta'ala ọ wá sọ di ẹni tí ó jẹ́ kí ojú tí ọlọ́wọ́ bá dá fún wa tó sọ di ojú òríran ó sọ wá di ẹni tí a bọ́ sójú ọ̀nà lẹ́yìn bàtà ti nù ṣé ànù kan ń bẹ tí wọ́n pè ní tẹ̀gbẹ́tẹ̀nà. No

torí pé islam oye to tó kọ́ máa wá tẹ̀gbẹ́tẹ̀nà yóò ṣe súnà díẹ̀ yóò ṣe bí díẹ̀ púpọ̀ yóò gbọ́ wá díẹ̀ yóò múlò díẹ̀ yóò síra kó mẹ́ nígbà míì tí nǹkan ayé bá papọ̀ mọ́ tàlùkìámọ̀ yóò mú tayé yóò lẹ tàlùkìámọ̀ mọ́lẹ̀ ìgbà míì yóò mú tàlùkìámọ̀ ìtẹ̀gbẹ́tẹ̀nà nù ṣùgbọ́n náà ọ̀gá ọ̀rẹ́ kódà lẹ́yìn ìgbà tó wá lẹ́yìn ìgbà tí ọlọ́run gbà nábì dìde sallallahu ta'ala wa sallam tí òtún sá nábì láyé mọ́ nínú àánú tó kọjá àlà náà lọ́pọ̀lọpọ̀ wa tún wà bá a bá wo ẹyin bàbá àbá wa tọ́lọ̀ ti ní kẹ́ ẹ lọ́jọ́ lórí tẹ́ ẹ sì ń bẹ láyé dòní bẹ́ẹ̀ bá wò tán lẹ yorùbá yìí níbi tí ń jẹ́ àánú yóò máa yà wá lẹ́nu pé ah, allahu akbar alhamdulillah àmọ́ wa dúpẹ́ fọlọ́n tó bá yẹ pé a ti já náà nísìn èèyàn mọ̀ tó máa nù pọ́nbélé tí ò lábùlà rárá anabi sallallahu ta'ala sallallahu náà lọ́nà wá fi sí ojú wa inú fi sí etí wa inú fi sí ọkàn wa gbogbo awowo agbègbè sánmà àti ilẹ̀ wa di tó mọ́lẹ̀ látara àmọ́lẹ̀ anabi sallallahu ta'ala sallam kí sì ní mọ́lẹ̀ rẹ̀ nítorí Ọlọ́run bá sọ̀kalẹ̀ àtẹ̀dá bọ́lọ́run bá sì dá bọ́lọ́run bá sì rọ̀ òun gangan náà láti jíṣẹ́ fún ọmọ aráyé torí pé gbogbo a bá kọ́ sí pẹ̀lú ànábì a lè sí wàhù a lè sí ọ̀rọ̀ sọ gbogbo nta bá mú lára ànábì sallallahu ta'ala níta lọ́wọ́ ìdíjẹ́ fúnra rẹ̀ nu yàtọ̀ sí tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún tòní kì í ṣe gbogbo nǹkan lè kọ́ sí lára wa o àwa táyì sí ànábì ọlọ́run kódà wa lọ. ẹ̀yà máa mú un tó bá jẹ́ tọ́lọ́run pé àwọn ní bọ́lọ̀ sí sọ́nà ilé náà wọ́n sì tí wọ́n bá ti ṣe nǹkan tí súnà from a to z àbí kéèyàn ó si kò sí àsìmú lára ànábì sallallahu ta'ala láti gbà tọ́lọ́run ti sórí mẹ́. àwọn ọkàn di tó sí fọ́rọ̀ ọlọ́run di àbíràn lábáwá iná kọ wàhálà ìtàn wọn ò jìnnà síbi pẹ̀lú àkọsílẹ̀ níbi ti gbá nàbí dìde sallallahu alaihi wasallam àwọn ọkàn dín tó papọ̀ lẹ́yìn ìgbà tó fọ́n ká tayọ àlà nítorí ẹ mú ọ̀rọ̀ yìí wá òtayọ wípé ọkàn ọmọ nàìjíríà ní ìsìn ó fọ́n ká púpọ̀ èròkérò pọ̀ ń ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí tó rò sọ́kàn ẹlòmíì ti ń kó èèyàn jọ ẹlòmíì ti ń kó sùtá jọ ẹlòmíì ti ń kó ròrí jọ ẹlòmíì ń kó tiẹ̀ náà jọ lọ́wọ́ gbogbo ẹ̀ lórí aburú náà ni ṣùgbọ́n burú jù bẹ́ẹ̀ lọ níbi tọ́lọ́ ti gbá nàmí dìde sallallahu ta'ala sallam nǹkan kan tí mo sì kàn fẹ́ kó dá wa lójú tọ́pọ̀lọpọ̀ wa ò tí ì nígbàgbọ́ sí tòun ti bá a ti ń wá mọ́sálásí tó yìí òun ni kí aburú ó délẹ̀ kí fìtínà ó dé kí nǹkan ó dàrú kó má tò mọ́ kí ẹ̀kan yẹn rin ó bẹ́ẹ̀lẹ̀ kẹ́ ẹ wá má nígbàgbọ́ pé ọ̀rọ̀ tí kọjá dùá ọ̀rọ̀ tí kọjá kábẹ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tóun náà lòun sì sọ láàtò nígbàgbọ́ sílẹ̀ ló fà tó fi jẹ́ pé ẹnu eighty percent àbí eighty five percent yín la ti ń gbọ́ pé la ti ń gbọ́ wípé Nàìjíríà ò lè dá mọ́ ntẹ́nì kankan bá mọ̀ pé yóò ṣe mẹ́ẹ̀ tó bá dáa ni kó ṣe ẹ dojúkọ lọ́hùn ẹ sọ pé Allahu Akbar ẹ sì mọ̀ pé dùáwù àdùá nínú nǹkan tó rinlẹ̀ tó sì ga nínú ẹ̀sìn Islam yìí ni irú àtakora wọn wo ló wá ń ṣẹlẹ̀ yẹn nígbà tí ẹni tí bá ń ṣe sọ̀lá àti ń sọ pé Allahu Akbar ẹ wo iye ẹ wo iye ẹ wo iye tá a bá ti sọ̀lá àti tó bá pé. ẹ wòye rọ́kà lọ́sẹ̀ ẹ lóṣù tírú wọn bá ń sọ báyìí ẹni tí ó kankan kí lẹ́fẹ́ kó wí téèyàn ò lè pẹ̀mí pọ̀ pé ó burú ni ó bà ní kò tí ì bàjẹ́ abẹ́ lọ́hùn tó jẹ́ pé ọlọ́run tún àwọn ẹni tí wọn ò sí lọ́hùn rárá ọlọ́run tún ní tí mo bá dá wọn sáré pè mí tára wọn bá wọn mọ̀ wọn á pè nǹkan míì wọn sáré kọ́kọ́ képọ̀ lọ́hùn náà bóyá mo fúnlẹ̀ mọ́ wọn àbí mo fún òkè mọ́ wọn èmi ni wọ́n kọ́ máa pè wọn akígbe ọlọ́hun ẹrẹ̀ tí ò ní nǹkan ṣe pẹ̀lẹ́sìn kò sínú ròrí ẹ̀ kò sínú báyẹ̀ kò sí lọ́pọlọ ẹ̀ tí nira bá gbà múlẹ̀ kan yóò sọ pé "ẹ ọlọ́hun o tára bá balẹ̀ tán yóò wá padà sídìí òòsà ìyẹn túmọ̀ sí pé dájúdájú adama wọn ní tí ó kí wọ́n mọ̀ pé ọlọ́run bá ń bẹ ẹ̀kọ́ kan tí ń yẹn iná ni ó jẹ́ ẹ̀rí lé wọn lórí níjọ́gbẹ́dọ̀ ọ̀kìyàmọ̀ tí wọ́n bá sí lọ́hùn àfi tí o bá pe ọlọ́run bá rí kò sì ṣeé ṣe wọ́n pe ọlọ́run kódà ẹni tí ò láhán ti fi nu wọn wọ́n mọ bí wọ́n ṣe máa pe ọlọ́run wọ́n mọ bí wọ́n ṣe nàka tí ó túmọ̀ sí pé ọlọ́run ní ń pè wọn Allah alladhi la ilaha illa hu alágbára lórí gbogbo nǹkan ẹ jẹ́ tẹ̀síwájú ìpèpè anabi sallallahu ta'ala alayhi wa tó dìde láàrin àwọn ẹ̀dá tá a wí yìí ọwọ́ adi tó gba orí ilẹ̀ pátápátá kò síbi tí gbogbo bí tílẹ̀ ti ń sú tílẹ̀ mọ́ ìpèpè ọwọ́ á fi wá sílẹ̀ lẹ́yìn ìgbà tí islam ti pé tọ́lọ́n ti ní kó rọrùn fún láti jíṣẹ́ rẹ̀ ní tọ́lọ́n fẹ́ kó jẹ́dé láì fi wálẹ̀ sórí kankan tó rújúmọ́ jamaatul mùsùlùmí láì fi wá sílẹ̀ àwa mùsùlùmí lórí kankan tó rújúmọ́ akálàṣe ìwà wa ń bẹ lọ́wọ́ wa tó pọ̀ tó sì yàtọ̀ sí tánàbí filẹ̀ ó sì níbi tí wàá wá ti bá ń tánà bí fi ilẹ̀ mu asámẹ́ǹtì inú tálùkì àwọn fi dé a sì wá mọ̀ àfáà ti ń pèpè súnà ọmọbi tóun ti ń hùwà tí ò bá súnà mu ẹni tá a pèpè súnà sí tiẹ̀ tó gbọ́ ti ń lò ọmọbi tóun kù sí tóun ti ń ṣèṣe tí ò súnà mu ibi tá assignment àmọ̀ báyìí nù tálíkà mọ́ fi dé inú mo fi sọ wípé tẹ́ni ó mú nǹkan ẹ̀ ọ̀kan wá tàbí ààbọ̀ tó jẹ́ pé àṣàdànù ni nínú wà nábì sallallahu alayhi wa sallam àbí inú ọ̀rọ̀ ẹ̀ tẹ́ni ó mú nǹkan ààbọ̀ wá tó jẹ́ pé àṣàdànù ni nínú tọ́lọ́run fi ránṣẹ́ sí tó pè ní ìsìláàmù fún wa ẹ wò gbèsè yá nábì sallallahu alayhi wa sallam nígbà tá a ti bí tó ń lo èwe tá ìgbénilé lánàbì sallallahu alayhi kò sásàdà ní ògbésí ayé o ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn ká tó gbọ́ súnà yìí pé ńgbà ta ní wa pàlàpàlà náà díẹ̀ tún ó tún kú bóyá ní ọ̀rọ̀ sọ tá a kábàámọ̀ pé ìgbà sọ báyìí bóyá ní sí a sí tán kábàámọ̀ pé sí bẹ́ẹ̀ sí nígbà ti wa kó wo tarẹ̀ nígbà tí ò tí ì yé wa rárá ẹ rí i pé pálapàla náà ti pọ̀ jù kò tún wá sí pálapàla kankan nù gbèsè yá nàbí kọ́lọ́n tó gbé dìde sallallahu ta'ala alaihi wasallam kò bá wọn jọ kọ̀mítì ò darí ìyẹn ló bí mímọ lọ sí gáàrò Hira níbi òkè òkè sáórù kòtò tí ń bẹ níbi òkè ní Mọ́kà òun ló lọ bẹ̀ pé dípò kí n máa kójọ sáwọn oníwìkúwì onísọkúsọ eléròkèrò oníwàkiwà jẹ́ ń lọ́mọ dáabẹ lémi nìkan bí ẹ̀ bá lè fẹ́ sí lọ́hùn dáadáa lásìkò yìí náà tí ó fi máa dáabẹ ló pọ̀ jù ó torí pàlàpàlà ló pọ̀ nù gbèsè ayé ọmọ èèyàn fi dáabẹ ló pọ̀ jù kódà níbi ọ̀rọ̀ ẹ̀yìn lásán ẹ̀rí pé mo sọ pé lásán torí àwọn èèyàn kákún báyìí náà mi ti ó ní innahuma la yu'addaban àwọn méjèèjì ń jìyà lọ́wọ́ wọ́n sì ti kó láyé ọlọ́run fi hàn ọlọ́run fi ṣe sí wọn hàn sànàbí inú sàárè ọláwọn méjèèjì ń jìyà lọ́wọ́ wàmọ́ innahuma la yu'addaban wàmọ́ yu'addaban fi kabiri kì í sì ṣe kankan tó tóbi wọ́n jìyà sí bánàbí sì sọnù nígbà táwọn olùmọ́mọ́ gbé yẹ̀wò ẹ̀sìn jẹ́ ká mọ̀ bó ti kẹsàn òun jẹ́ ṣùgbọ́n àná sọ pé kìí sin nǹkan tó tóbi wọ́n ń jìyà sí iná àwọn wá o sí pé ti ò tóbi lójú tiwọn ntí ò tóbi lójú tiwọn òní wọ́n jìyà sí ọ̀kan nú ẹ̀ wá jẹ́ ọlọ́rọ̀ àgbékiri ọ̀rọ̀ tí kan ṣe. kò ní sẹ́ kò sì ní sùn aya síbẹ̀ yẹn bàrà ọlọ́run wa sọ fún wa pé oore tí mo ní mo ṣe fún yín ó ń bẹ sọ́tọ̀ alẹ́ ìmọ̀ràn náà àyà one sixty four ọlọ́run bá kẹ́yìn mùmíní kọ́lọ́kọ́ sí wa ní mùmíní nígbà tó gbé òjíṣẹ́ dìde láàrin yín tó gbé òjíṣẹ́ dìde láàrin wọn tí ń ka tírà ìyẹn ní alukoran kẹrim tó sì ń kọ́ wọn ní mímọ́ láti ṣe wayuza kihim tí ń sọ fún wa wípé eléyìí ló mọ́ eléyìí ò kò bá nínú gbogbo òṣìṣí àbọ̀rọ̀ àtàbí hùwàsí wa yuallimuhum likitaba ó sì ń kọ́ wọn ní al-Qur'an al ati àti sunna tẹ́rí kan ntí ọlọ́run bá pè lóore nù. wa in kanu min qablu tẹ́lẹ̀ kótó di pé ọlọ́run mú gbogbo eléyìí wá látara ànábì sallallahu alayhi inu anu inú àánú tó jìnnà sọ́nà ńlọ́mọ èèyàn wà ayé sixty four nìyẹn sọ́tọ̀ síra kẹta ọmọ èèyàn jìnnà sí ìlànà tọlọ́run níbi àkídà àjìnnà sí ìlànà tọlọ́run nípa ti ń bẹ tipẹ́ látìgbà tọ́lọ́run bá ti dá ṣẹ̀ṣẹ̀ dá nǹkan kan lẹ̀ bá a ṣe ń hùwà pẹ̀lú ara wa yìí náà yàtọ̀ sí ní táǹpẹ̀ ní democracy bá a ṣe jọ ń gbé òṣèlú ni o òṣèlú kan náà ni ẹnìkọ̀ ní bẹ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ́nà tí ń gbà hùwà sẹ́nìkejì ẹ̀ baálé ilé lẹ́nu ọ̀nà tí ń gbà hùwà nù ilé àti ìyáálé ilé tí ń gbà hùwà nù ilé ọkọ ẹ̀ àtàwọn ọmọ òṣèlú kan nìyẹn bó bá ṣe fẹjú sí náà ni àti bó bá ṣe kéré sí. àwọn èèyàn ń dìde wọ́n ń sẹ̀mí nígbà ń bẹ sallallahu alayhi wa sallam kó tó di pé ọmú islam dé wọ́n ń sẹ̀mí nínú ogun tó gbóná janjan tó kọjá boko haram àti gbogbo fitina tó rọ̀ mọ́ ogun tó gbóná janjan làwọn èèyàn ń sẹ̀mí nínú ẹ̀ nígbà náà àwọn èèyàn ń sẹ̀mí nínú ìpọ́njú pọ́nmú pọ́n gbogbo ara nínú òsì wàláhì làdìm kódà àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ wọn ara wọn fúyẹ́ fún ebi wọ́n máa wá ìṣesí àwọn lábásí ní ìṣesí kan kí wọ́n máa sòkúta mọ́nú ebi máa ń pa wọ́n àtẹni tó sin lọ́wọ́ àtẹni tó sin lọ́wọ́ a ebi pa lárúbáwá láyé nínú tàn wọn pápá ni wọ́n gbé kò sí nǹkan ẹ̀hùn kò sí nǹkan ìgbàlódé táyọ sọ pé òun làlẹ́ fi sí ọ̀rọ̀ kì í sì sí inú arọ́rọ́ gbóbi ti wá ń bí inú pápá ni wọ́n máa rìnrìn wọ́n sì máa pẹ́ lórí ìrìn àjò aláfẹsẹ̀ rìn àbí lórí kẹ́tẹ́tẹ́ àbí lórí àkúnmí àwọn tí wọ́n bá lówó nu wọn àwọn sọ̀hábà máa ń ṣubú lórí sọ̀lá níbi tí wọ́n máa ń dé pẹ̀lú ebi wọ́n sì tún fẹ́rẹ̀ ìsìlámù lẹ̀ ojú wọn pọ́n nínú tí jẹ́ òsì láyé torí ẹ̀ bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu by all means ìbá àmọ́ batọ́lọ́ọ̀ mu kí Islam tó dé nìyẹn o ni wọ́n máa gbà ìbá àmọ́ batọ́lọ́ọ̀ mu gbogbo tá à ń sọ yẹn kó ń ṣẹlẹ̀ ń gbà yẹn òun ni ó wà applicable sáwùjọ táwa ń lò lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí tí wọ́n ti lọ ìgbà tá à ń sọ yìí ti lọ ìlú yẹn ti dìlú islam illa baqaya minan nas àfàwọn yẹn kọ̀ọ̀kan tó kù tó jẹ́ pé kí n bẹ̀ ó ti dìlú islam hundred percent kódà ẹ̀sìn tọ́mọ èèyàn bá fẹ́ sìn ìjọba mú wọn ní tipá láti sọ rere jọ́gbẹ́ lọ kíámà ìjọba ò kí wọ́n mọ̀ọ́mọ̀ máa ṣe lọ́hùn kò gbà kí wọ́n mọ̀ọ́mọ̀ máa fagbọ́ ọlọ́run ya àfẹn tó bá kù sọ́dọ̀ ààrẹ níbi tíjọba ò tọ́lọ́wọ́n bá mọ̀ nínú rẹ̀ ni pé kò sẹ́nìkan tí ò ní ṣe sọ́lá àfẹn tí ó bá mọ̀ọ́mọ̀ ìyapò kì í àpẹẹrẹ ìtìjọba tí ipa àjọba ká ni pé tẹ́ bá ti pe àdán kóníkàlùkù ti ṣọ́ọ̀pù ẹ̀ kò sẹ́nìkan tí ó kù lọ́jà o bí ìjọba ọba fọwọ́ bẹ́ẹ̀ mú wọn àwọn yorùbá máa tajà lọ bíi tiwa mí náà tó jẹ́ pé àwọn tí ń tajà kí wọ́n ní mọ̀ pé èèyàn dìde tẹ́bi wa mọ̀ káwá àsìkò àsìkò sọ̀ láti lọ́dọ̀ wọn wọn ò ní títì nìkan ni wọn ò ní tì báǹkì ó ti sinmi fún sọ́lá gbogbo iléeṣẹ́ ó ti sinmi fún sọ́lá gbogbo ọjà ó ti sinmi fún sọ́lá gbogbo ibikíbi tẹ́ bá lè ronú kan àfojú títì lẹ́yìn ojú títì kò síbòmí mọ́ tí wọn ò ti ní máa ṣe sọ́lá ṣèjọba òkórìíra alùkìámọ̀ báyìí ìgbà téèyàn bá wá ń ṣe sọ̀láàtún tí èsè pé torí tọ́lá òní ìgbà ó ní òní rọ̀ mọ́ lọ́kàn padà ní ti ń ṣe lójoojúmọ́ kò sì bẹ̀rẹ̀ pẹ̀lú tọlọ́hún kó tó kù láyé ìgbà wo ni òní àwùjọ tó wá tiwa táwa wá wà nínú ẹ̀ lónìí gbogbo ibikíbi tí ẹ bá lè ronú kàn níbi aburú àwùjọ yìí ni àpèjúwe wàlà haúlà wàlà kúwàtà ilà bìlà gbogbo tá a bá lè ronú kàn láburú ìlànà òṣèlú ni. ìsúná ni àdìọ́kàn ni gbogbo ẹ̀ ló bàjẹ́ àwọn táwọn ròyìn yẹn nígbà náà wọ́n máa ń fi apá kan nǹkan ọ̀sìn wọn wọ́n máa ń fi fóòsà wọn ò ní fi sin lọ́hùn gbogbo eléyìí ti ṣẹlẹ̀ nísìn wọn ò ní wọ́n lè jẹ́ àkúnmí wọ́n lè pa fóòsà wọ́n lè jẹ́ náà lù tàwùjọ ìwà burú débi pé wọn lo ẹ̀jẹ̀ màlúù mọ́ ìgbà tí wọ́n máa bẹ́ já lórí bẹ́ẹ̀ ẹran wọ́n ń bẹ́ gan tó gbọ́ yẹn mọ̀ wọn ò sì ní tijú láti fa ẹrú ajá àbórí ẹran wọn sì bẹ́ sórí òkúta wọn lo àwọn ẹ̀jẹ̀ wọn kódà àwọn tó kù nídìí ẹ̀jẹ̀ ewúrẹ́ àtẹ̀jẹ̀ màlúù nísìnyí wọn ò tó nǹkan ẹ̀jẹ̀ èèyàn ní ọpọ́n sókàn wàláhì láwùjọ ń bì ẹ̀jẹ̀ èèyàn lọ́pọ́n sókàn torí wọ́n tí wọ́n sọ pé tí ọba rógun wọ́n wá ṣe pé ò wọ́rì wọ́n sì mú ẹ lọ tó sì ṣe lóòótọ́ kì í sì bẹ̀rẹ̀ náà wọ́n ti la májẹ̀mú fún ọ wọ́n sì lè la májẹ̀mú fẹ́ lómi láti bẹ̀rẹ̀ ó dáa náà tí wọ́n bá ti wá gbóògùn owó fún ọ tó ó sì ti ń dé lóòótọ́ tó wá dọ̀sẹ̀ kẹta tí wọ́n ní ẹ gbọ́dọ̀ má mu gáàsì ẹ̀jẹ̀ yẹn kan lọ́sẹ̀ o àìlójúmọ́ kan o ẹ gbọ́dọ̀ má mu tọ́ḿbìlà ẹ̀jẹ̀ yẹn kan lójúmọ́ o nígbà tó owó ti dé yìí owó sì ti dé o ti ń ná ẹ t'iru eni bee irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe tí yóò sọ pé fọwọ́ mọ́ ni wàláì kọ́ máa jíyàn gbé pamọ́ lókù kódà àwọn èèyàn máa bẹ ní rìsáfù àẹ̀ pé tá a bá pẹ́lẹ́ tán tá a ro ẹ̀jẹ̀ tán eléyìí ló kàn kò sì sí nǹkan kan tó pé èèyàn fẹ́ lọ láyàn fẹ́ rọrùn tipátipá tí ò ní ẹbọ nínú àtòrí ibùdó gbẹdọ̀ kìámà. tí ẹ bá ti ṣe pé èèyàn mójútó òwò ẹ̀ nígbà tó yẹ pé òwò téèyàn ń ṣe gan láì tí ì owó orí ibú àlùkìá mọ̀ bẹ́ńbẹ́ láì tí ì owó ẹnu pé yẹn kàn jàǹbá àwọn èèyàn ká tó wá sọ pé ẹni tó ló sọ pé òun fẹ́ lówó tipátipá ti ẹ wá rẹ́ nìkan tí máa ń lówó tipátipá àbí tí máa ń gbogbo ọ̀nà tó wù kẹ́yìn gbà pátápátá ni bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò ní máa fìdí jálẹ̀ kò ní fìdí rẹmi tóró ṣetán láti lówó tipátipá kò sì padà ní náà ni tó bá jẹ́ pé èèyàn lè ní bó wá pé gbogbo wọn ni wọ́n ní a jẹ́ pé èèyàn lè lówó tipátipá láì jẹ́ kọ́ lọ́ọ́ yọnu sí bẹ́ẹ̀ náà ni gbogbo ipò táwọn èèyàn wá lónìí tó sọ wọ́n di pé bẹ́ẹ̀ bá ní fún wa ayé àpara wa tán ni kí ló le tó bẹ́ẹ̀ jàmáà ìgbà tó ń lò lọ́wọ́ sẹ́wọ̀n lọ gbẹ́rẹ́ débẹ̀ sọ́pọ̀lọ́ àwọn èèyàn ti dàrú ni. táwọn èèyàn kàn gbé orí ọrùn orí kan wà lọ́rùn wọn ni kó ronú sígbà tó ń débẹ̀ o tó fi wá di wípé bẹ́ẹ̀ wọ́n bá sọ pé ká tún kú òun padà ayé wa tán ni mo wá dúpẹ́ kan fọlọ́hún mo sọ láàárọ̀ yìí náà ẹnìkan mo ní yẹn ni pé kò fi agbára agbára kan wà lókè tó ju wo agbára lọ ó parí wàláì tó fún wa ń sinmi ojú bẹ́ẹ̀ lọ in tó sì fi alọ́kàn balẹ̀ kò ju bẹ́ẹ̀ lọ agbára kan bẹ lókè alikuwatu arọbaniyatu alilahiya tó bá jẹ́ pé lóòótọ́ lọ lẹ́mọ̀ sáde alágbára ìbágbà wa nímọ̀ràn nínú kútúbà yìí pé ká sáde ọlọ́run ká béèrè agbára lọ́dọ̀ ọlọ́run tá a bá jẹ́ nìkan nínú ẹ tí máa fọ̀rọ̀ ọmọ lọ́hùn ipe la haula lana wala quwwata illa billah bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá ń ka àkọsílẹ̀ ibi tó dàrú rí láyé omi ó sì mọ́ bọ́ lójú yín ẹ̀ ń kànú ìwé ni o kò sójú yín o omi ó sì mọ́ bọ́ lójú yín nínú ìtàn Islam tá a bá ń ka tírà àwọn ogun tó ti ṣẹlẹ̀ lọ láàrin àwọn lárúbáwá kí islam tó dé àtògùn tán gbé ti mùsùlùmí ńgbà tí islam dé ẹ sì mọ̀ mọ́ mi lójú tẹ́ bá wọnú fíìmù ńkọ́ tẹ́ bá wá sọ pé ogun ni kó wá ṣẹlẹ̀ gangan ńkọ́ kó wá jẹ́ practical gan hmm, la hawla wala quwwata illa billah. Ànábì sallallahu alaihi wasallam ó ní ká jìnnà sírú èròǹgbà bẹ́ẹ̀ àtàwọn okùnfà aburú bẹ́ẹ̀ débi pé ńgbà téèyàn àmọ̀ bẹ lọ́hùn pé àmọ̀ pé bí ó ṣe rí ni tọ́lọ́hùn á sọ pé òun ò gbọ́ mọ́ tẹ́bẹ̀ lẹ́ǹfẹ́ ni ẹ máa bá yí. à ń pèpè fún ìfẹ́ tòótọ́ ìfẹ́ òdodo lórílẹ̀‐èdè lábẹ́ ẹ̀tàn lábẹ́ ẹ̀tàn. E ẹ̀ ń febi pa ẹni tẹ́ ẹ fẹ́ kó nífẹ̀ẹ́ yín ń fi ara ni ẹni tẹ́ ẹ fẹ́ kó gba ti yín ẹ̀ ń fẹ̀tọ́ dùn ẹni tẹ́ ẹ fẹ́ kó nífẹ̀ẹ́ yín dénú ọmọ orílẹ̀-èdè wà nínú ìpọ́njú pọ́nmú àwa ń sọ pé ká nífẹ̀ẹ́ ara wa ẹ bá sọ pé kẹ́ni kọ̀ọ̀kan nífẹ̀ẹ́ ara tiẹ̀ kémi tí mò ń jẹ mi tí pẹ̀lú orúkọ mi kí n nífẹ̀ẹ́ ara mi kí lágbájá náà mọ̀ nífẹ̀ẹ́ ara tiẹ̀ ṣùgbọ́n ìpèpè fún kájọ nífẹ̀ẹ́ ara wa kémi ó nífẹ̀ẹ́ yín kẹ́yìn náà ó nífẹ̀ẹ́ tèmi ọ̀la ìsìláàmù ló bá wa ìgbàfọ́ lọ́hùn ìsìn lọ́hùn ọba ló bí kò sí lànà mí ìtẹ́lẹ̀ gbà láíláí tẹ́ bá gbogbo tí ìsìláàmù mú wa nínú tí ìsìláàmù mú wa jù láyé lẹ́yìn àkídà lẹ́yìn àdìsọ́kàn tàbí sí ìgbáyé gbádùn ọmọ ènìyàn ni humanitarian service kárí wípé a ní lágbájálá a sì fẹ̀tọ́ ẹ̀dùn a di ọ̀tẹ̀ rẹ̀ a sì ṣàbòsí ẹ̀ automatic ìfẹ́ ní òbí wàláhì wàláhì látòkè délẹ̀ nínú àsíyásà ànàìjíríyà òṣèlú nàìjíríà látòkè délẹ̀ ìfún ìfimú ẹni dánrin ni ṣé lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ti ń pèpè sí pé ká nífẹ̀ẹ́ ara wa ká ṣọ̀kan gbogbo opportunity táwọn èèyàn ní láti fi ṣọ̀kan wọ́n sì lò gbogbo ẹni tó já ṣáájú ó sì lò ẹni tó já ṣáájú nídìí ẹ̀sìn Islam ó sì lò káwá sọ tòṣèlú ayé nídìí ẹ̀sìn Islam tí wọ́n ti pínyàn lówó káwá sọ tẹni tí ń kó millions and billions a sì ní ká nífẹ̀ẹ́ ara wa kò sígbà tí ìfẹ́ wọn máa bẹ kò sígbà tí kò sígbà tó jẹ́ pé ẹnìkan ò ní fúyẹ́ jáde ẹ lọ níbi pípa àyàfi àyàfi ẹ̀ náà ní ká máa wá béèrè gbogbo tó bá wà lábẹ́ kò sí nǹkan kan tó wà lábẹ́ ju pé ká padà sọ́dọ̀ ọlọ́run ba lọ subhanahu wa ta'ala àpèjúwe tó tó ó nígbà táwọn náà ń bẹ láyé sallallahu ta'ala sallam. kápáyàn kẹ́mìíyàn fúyẹ́ kádìtẹ̀ kájàmbá kákóyàn lọ́rọ̀ lọ kákó nílé lọ kápọ́mọ kéèyàn pọ́mọ rẹ̀ kó tó pọ́mọ kò burú láwùjọ yìí tó ìgbà tí ìsìlámù ò tí dé báwo ló ṣe dà lónìí lànà bí ha sallallahu ta'ala sọlá kan ní ti ń àwùjọ tí yẹn ti ń bí ẹ bá lówó ńgbà tó bá fi lọ́sẹ̀ kan nísìnyí yóò parí processing fisa yóò lọ táwùjọ yẹn dibi tọkàn balẹ̀ sí tó jẹ́ mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí àwùjọ yẹn lànà bí ti sọ̀rọ̀ sallallahu ta'ala ó lẹ́ni tó bá kò ní ẹni tí sì Islam òun tá a sọ pé àgbà láàyè láti máa gbé lu a sì ní fọwọ́ a sì ní fọwọ́ ònira kankan kì í sì ṣe mùsùlùmí anábì sọ pé tó bá parú ẹ̀ nínú rògbòdìyàn kò ní gbóná àlùjànnà ẹ wá sọ tó bí ẹ sọ tó bí fọkànbalẹ̀ láyé tí ibà sí islam ẹni tó bá mọ̀ ọ́n mọ̀ pa mọ̀ án hádù ẹni tó yẹ pé àwọn aláfún ní amán pé máa gbé bí kò séwu ogun wa dé ẹ wá fìtara pa kò ní gbóná àlùjànnà ìyẹn sún ìyẹn lè jìnà sálùjánà ju ká sọ pé kò ní wàlùjánà lọ kò ní gbóòórùn ẹ̀ ó túmọ̀ sí pé àwùjọ tí islam bá wà àwùjọ tó gbọ́dọ̀ jẹ́ islam eléyìí tá nàbì mú wa tá a bá ti ṣe tá a bá ti sọ di fashion tá a bá ti rọ tá a bá ti rọ tá a bá ti gbígbọ́ náà bọ̀ míì tá a bá ti rò pa agbọ́n atóbi anípò àwa náà lè sọ nǹkan kan

ọjọ́ ti lọ lórí ọ̀rọ̀ yẹn sí kò sí nǹkan tó bí a fi ṣètò níyà tí ń bẹ lára èèyàn ní o gbọ́dọ̀ lọ́ba tó ń máa ẹ̀ pé sọ́jọ́ ti lọ lórí ọ̀rọ̀ ẹni tẹ́ bá ní àṣèdájọ́ báyìí léyìí ó yẹ pé ó ti gbé nǹkan ní tó tàbí ó yẹ gbogbo pè lófin táyé náà nísìn wọ́n pààyàn kódà ọ̀nà tán gbà pààyàn ló burú jù ọ̀nà tán gbà pààyàn mi ò bá yín bẹ̀ wọ́n sọ wọ́n sọ ọrùn ẹ̀ mọ́gi bàbá ńlá ìkóró tó kọjá ọ̀nà tíṣẹ́ rẹ̀ sílámù yóò gbà pààyàn kò sí èyí tó rọrùn jù wà àwọn dábàá tá ń pa ṣe ó rọrùn ní ìsìn tábà mú dábàá tábà bẹ̀rẹ̀ sí sọ pé ọyá ege nítan àti ìpa o tó rojú wa ẹ kọ́kọ́ fa tàn kayọ̀ náà ìsọ̀ sọ́bẹ̀ náà yóò padà kú àbí òní kú kí làwọn ń dùn sí torí kájú ló rọrùn jù ẹ sọ ikú mi tá a lè gbà padà bà tó rọrùn ju kájú lọ ẹ̀rín sáyẹ̀nsì náà ẹ ṣàgbéyẹ̀wò ẹ̀kẹ́gbẹ́ jáde inú ló fà tí wọ́n fi máa géèyàn lórí inú ṣẹlẹ̀ Islam ẹni tó bá dìsáàbù kápá tó jẹ́ pé ìdájọ́ ọkùn wọn dá fún wọn máa gé e lórí ni tó yẹ pé orí gan ó ti bọ́lẹ̀ kẹ́ni tó lórí ó tó mọ̀ pé wọ́n ti gé e. níbi tí nǹkan ìdá náà tí ó mú dé bí ẹ bá sọ pé bá pé ikú ìdájọ́ ikú lẹ bá takò á sọ pé ọpọlọ bẹ́ẹ̀ ó dọ̀tí tó láwọn tí ò mọ ṣẹ̀ríà Islam ń dájọ́ ikú fún yẹn wọ́n sì ń pa yẹn ìyẹn ti discourse yẹn ok bóò láti wá pa ìdá inú ṣẹ̀ríà Islam abẹ́ tí èsì ṣẹ̀ríà Islam bóò láti pa ìjọba dájọ́ ikú fún tó rọrùn jù tọ́rọ́ lọ́wọ́ fẹ́ ká níyàn la àwọn àsúnyàn lọ́rùn mókè àwọn ó dáná mọ̀ yáyàn àtọ̀nà míì tán bá ń gbà èyí tó rọrùn jù téèyàn bá kó láyé tó yẹ pé ń dájọ́ kú fún un òun náà nìkan gé lórí. gbogbo nǹkan tó wá jẹ́ pé ìsìlámù mú wa pátápátá òun ló fi dẹ̀kùn sí ló fi dẹ̀kùn sí tó sì fi rọrùn sí nínú ẹ̀ òun náà ni. àjọṣepọ̀ tó dán mọ́rán tí islam tún mú wá láàrin àwa ìdán ọmọ ádámà àtàwọn tí ń bẹ ní sánmà tí ẹ bá sọ wípé ọ̀nà wo ni ó gbà sọ wá pọ̀ táàbì dantí ara wa tẹ́sìn wá sí yàtọ̀ nílùú náà níjọ́ náà lọ́hùn àwọn kan ń gbé ṣe mùsùlùmí o ló jẹ́ kí ya mákòjúwe yẹn wá. ju kódà bá wọn bẹ̀ ó bá wọ́n sì di ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ẹ jẹ́ mọ̀ pé nígbà táwọn kèfèrí tún ń gbógun míì bọ̀ ogun azab irú ìta amẹ́ríkà máa ń jà tí ó sì sí wọ́n bẹ̀dọ̀ ní olónìí ọlọ́run fún wọn ní kápá lórí wọn o lórí amẹ́ríkà tán tó dàbí wọn torí gbogbo ibi tó bá tòrò àwọn ọmọ fẹ́ dàrú gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí sísìn dàrú láyé ní kò yọwọ́ wọn lẹ̀ ogun azab ni. àwọn alliance ẹ má jẹ́ àdá lọ ẹ̀yin náà dánmọ ogun jọ kí amẹ́ríkà tó máa jẹ́ amẹ́ríkà làwọn kèfèrí ti ní plan rò yẹn ṣé bẹ́ẹ̀ máa dámọ̀ lọ́ọ́ máa dámọ̀ máa jẹ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé sọ́ràtò kan bẹ́ẹ̀ náà kram sọ́ràtà tírì tán pè ní sọ́ràtò làhazab ẹ̀ mọ̀ tó máa hazab ní jamu hizb wọ́n kóra wọn jọ pé ogun tẹ́lẹ̀ yìí ẹja sọ́ra ẹja kásígun lọ nílùú sílùú nídìí ìran síran ká lọ bá wọn Mọdínà ká lọ pa wọn lẹ́ẹ̀kan náà inú suratul azab ló fi di suratul azab òní gazwatul azab ló fi jẹ gazwatul azab kí la wá fẹ́ fàyọ ń bẹ̀ àwọn kan wà tó jẹ́ pé agbọn ibi táwọn kẹfìrí yóò bá wọ Mọdínà lọ́dún náà àwọn kan wà ń bẹ̀ ní sàn pé oríṣiríṣi ọ̀nà lè máa ń wọnú ìlú àwọn kan wà níbì kan tó rọrùn fún wọn láti gbà wọlé tí wọn yìí ṣe mùsùlùmí wọn sì ní ká mùsùlùmí ó fọkàn balẹ̀ wọn bí wọn dá ẹ̀yin ẹ máa dìbò míì ibi ti save ẹ lọ ka ogun azab dáadáa ẹ bà bẹ́ẹ̀ nínú tán inú ibi tí ò safe tó sẹ́kù tí wọ́n lè gbà wọlé ibẹ̀ ni wọ́n gbẹ́ kòtò handak sí tí wọ́n ní wọ́n gbẹ́ kòtò láti mọ gbọ́tàn yẹn àwọn ibi tó sẹ́kù sí nìyẹn àwọn kan dìbì kan wọ́n ṣe mùsùlùmí àwọn tí wọ́n jọ gbọ́ra àwọn tí wọ́n jọ gbé ní ìlú ni bó wọ́n ṣe ń ṣe tí wọ́n ti ìsìláàmù ọlọ́run kí mùsùlùmí sì mọ̀ sí ti ẹ̀jọ́ náà lọ kò sí bẹ́ẹ̀ rọ ọlọ́ọ̀bà mọ́ àwọn sọ pé àwọn christian gbà bí wọ́n sọ pé wọ́n fẹ́ sọ eh, nàìjíríà di ìlú mùsùlùmí mùsùlùmí náà mọ̀ wọ́n pé wọ́n fẹ́ christianize wa bẹ́ẹ̀ làwọn olóṣèlú ṣe ń láyé bẹ́ẹ̀ làwọn onípò ṣe ń láyé ìwà ìlàjú nìyẹn ẹ pèpè sẹ́sìn kò sí tó burú mbẹ̀ kólò ìsibíbi máa ń làdé yín fàrihàn ayé àwọn ọlọ́run bá sọ̀kalẹ̀ kí lọ́lọ́run ní ká pèpè sígbà tó lọ́mọ pé tó bá fẹ́ sọ gbogbo wa di ẹlẹ́sìn kan náà ṣe àwọn òpin yẹn ni ó tóbi jù fọlọ́ ṣùgbọ́n káfà àlàáfíà àgbáyé wọ̀lá ẹ̀ rọrùn Islam ló sì pèpè sí àwọn àpèjúwe ta lè bá ní òtàndò nídọ̀la tí ò ti parẹ́ nìyẹn tọ́ Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ pé kì í sọmọ lẹ́yìn wa làwọn tí bá ń pèpè síbi ẹ̀yà síbi ìran ẹ̀yàmẹ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yin ẹrúsìn ọlọ́run Islam òun ló sọ ìlú ńlá méjì láyé ló sọ dẹrú ló sọ dẹrú ayé ìlú ńlá méjì láyé ẹ lọ ka sóràtù Rome ọlọ́run ti torí ẹ̀ sọ sóra kan kalẹ̀ ó sì pè ní sóràtù Rome ọlọ́run ní bólè bá ti Rome Rome di ìlú tá a Rome láyé ńgbà náà ó dà láyé ní ìsìn náà bó tẹ̀ jẹ́ pé kò dàbí tìgbà náà àwọn France àti Rome àwọn tó láyé nù nígbà náà ọlọ́run bá sọ di sura kankalẹ̀ tó fi sọ̀rọ̀ pa wọn dáwà ni wọ́n pèpè àti sírẹ́ni lọ́kàn dáwà ni wọ́n ṣe àti sírẹ́ni lọ́kàn ń ló sọ ìlú náà dìlú tó yẹpẹrẹ títí tóbi ayé jábọ́ lọ́wọ́ ẹ̀ torí ìlú kẹfìrí ìlú kúfúrú ní méjèèjì àwọn tó wà bẹ́ẹ̀ láyé lónìí náà tá Amẹ́ríkà jó lórí wọn ẹ jẹ́ àdí ọlọ́run bá mú ká máa bẹ ọlọ́run kọ́lọ́n jó yí wọn kójọ́ òun jó yí wọn lọ́wọ́ èròǹgbà pé kẹ́ aláyé ó má gbáyé pẹ̀lú rọrùn àfàwọn nìkan torí tọkàn yín bá balẹ̀ ẹ máa ronú pé ẹ fẹ́ tóbi ẹ fẹ́ ga àwọn sì máa dá ní tí òun jẹ́ kọ́kàn balẹ̀ síbẹ̀ ni wọ́n ní wọ́n sọ̀dáàm ó nǹkan ogun irú nǹkan báyìí ó lóun ò nírú rẹ̀ àtò ní àtò ní á ẹrú kí ni àtọ̀ sí ẹ̀wọ̀pọ̀ àwọn amúrọ̀bà tí máa ń wọlé pé owó tànádà epo jáde kí ni yàtọ̀ pẹ̀lú olùgbèsè tamẹ́ríkà gbé yẹn ẹ wá pa ogbó ẹ pa ogbó yẹn ẹ fẹ́ pa ogbó yẹn tẹ́ ẹ pa débi tó wù yín ẹ wá gbé nǹkan yẹn kẹ́ ẹ nà n níní o dòní tá à ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ ádámà millions of ọmọ ádámà sì ti bá bẹ̀ lọ kódà stage kan wà láì wọ́n pa sójú gbogbo wa náà ló ṣe kì í sọ̀nà kan kì í ṣe àkọ́kọ́ kéde wọn sì ti sinmi irú ẹ̀ wọ́n sì sọ táwọn lọ jà sí ṣùgbọ́n tó bá pọ́nba Amẹ́ríkà yóò kan lè bá gbámú tí nǹkan kan bá ṣe wọ́n gùn kùtù kọ́ńtù yẹn ẹnìkan péré wọ́n sì wà lórí bẹ́ẹ̀ wọ́n wà lórí bẹ́ẹ̀ tọ́ka àwọn èèyàn kan bá balẹ̀ nítorí pé àwọn tóbi ọ̀rọ̀ pé Nàìjíríà ọ̀pẹ́ Nàìjíríà ọ̀pẹ́ kọ́lọ́nkọ́ fún wa ní sẹ̀mí àlàáfíà lò kọ́nà kójú rọgbọ fún wa ká má fúnra ra béèrè ogun káka sí pé èròǹgbà tiwọn nìyẹn kọ́lọ̀n jọ yí wọn lọ́wọ́ kó mọ̀ rí ti fẹ́ àtàwọn tí wọ́n bá wọn pa tí wọ́n bá wọn pèrò orú ẹ̀ nínú ilé náà àtàwọn tí wọ́n fún lẹ́bùn ní àtàwọn ti bẹ nínú náà tó jẹ́ bí wọn tó jọ́ wọn táwọn náà ń fi tù nínú ẹ ni agbára kan ti ń bẹ lókè yẹn gbogbo ti ń bẹ lọ agbára mọ́lákù kan náà mọ̀láìka ọlọ́run tọ́lọ̀ máa fi ń ṣe dáàbòbò fáráyé ó ju agbára gbogbo dáàbòbò lọ bẹ́ẹ̀ náà lágbára mọ́lákù kan náà mọ̀láìka ọlọ́run tọ́lọ̀ máa fi kónira báyé tọ́mọ èèyàn bá ní òní gbọ́ sọ́lọ̀ lẹ́nu ó ju agbára gbogbo àwọn ọmọ ogun èṣù lọ o tọ́lọ̀ ní ká fi ṣe o àwọn mọ̀láìka kan àwọn méjì péré wọ́n wá bá ànábì Ibrahim aleyhisalaam wọ́n bá alálejò ẹ̀jẹ̀ ẹ̀mu sísan lárúbáwá sì ni àwọn ànábì ọlọ́run miskin ni wọ́n tálíkà ni wọ́n pọ̀ síbẹ̀síbẹ̀ náà tálíkà tá a wí náà tí a bá ti ń bá wọn lálejò báyìí wọ́n mọ̀ pẹran fún yín ni àwọn lárúbáwá tá a sọ pé ibi pa yìí ẹni tó bá ní nǹkan ọ̀sìn ẹran ní ó pọpa fàlejò tí ẹ bá pa màálù fàlejò lónìí ẹ bá jẹ mẹ́ta ẹ wọn sọ pé àkódà wọn tíráì o kódà ọlọ́run kẹ́ wọn o àwọn olùsíjọ́ náà lọ́hùn olówó ni wọ́n lónìí ànábì Ibrahim àti sáré sọ̀rọ̀ pé ẹ̀mẹ́rin kan kẹ́ ẹ̀pẹ́rin kan kíákíá wọ́n ti sáré ṣètò ẹran yẹn ó ti ṣe jẹ àwọn tọ̀wọ́n ò bá jẹ ìgbà náà lára wá fún pé ah wọn ò lè jẹ ọmọ ádámà tọ́jọ́ máa dámọ̀ ní táwọn jọ mọ̀ọ́nù sí sí wọn ni pé káwọn sì yàn lálejò káwọn fi sì tayọ̀tayọ̀ jẹ́ wọ́n yàtọ̀ sálejò tí yorùbá tẹ́ ti mọ̀ pé ẹni tí ẹ fẹ́ kó ẹ bá ní re o ẹ sì kó jẹ tẹ́lẹ̀ àti tí wọn bá sì máa dáhùn ẹsẹ yóò gbà béèrè yorùbá tó bá jẹ́ ìgbà náà ni ó kàbùkù ẹ jẹ́ mọ̀ pé alọ́ ó sì jókòó ti yorùbá nù ṣùgbọ́n ti lárúbáwá níbi kí wọ́n má jẹ́ ibẹ̀ làbùkù wà inú wa mo ronú pé ah, bóyá àwọn oníṣẹ̀dá kan lásán bíi tiwa o làwọn náà ṣẹ̀ṣẹ̀ wá come out wọ́n ní ọlọ́run rán wa ń ṣe afẹ́ lọ pabì kan run ni kí mo fẹ́ fàyọ́ mbẹ́ àwọn méjì ni kódà kí wọ́n ju méjì lọ wọ́n fẹ́ lọ pabì kan run ló fi jẹ́ pé ká mọ́ fọkàn balẹ̀ sí aburú àbí ìnira tọ́lọ́run lè fi kàn dá ẹ̀ tá a bá fi tọ́lọ́hún sí bá a ṣe lọ́njú bẹ́ẹ̀ lọ ẹ má jà fọlọ́hún balẹ̀ ká sì gbìyànjú àti dìnà sẹ́sẹ̀ pẹ̀lú gbára tá a bá ní ṣùgbọ́n ká máa pe ọlọ́run tó rẹ́ lómi náà ẹ̀sẹ̀ ló sẹ̀ lóbi ní o ló fi lóhùn ọ̀pọ̀ ọlọ́run mọ́ pé irú ẹnu tòun kọ́ lòun lè fi pe ọlọ́run níbo lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ aburú tún kún aburú nìyẹn nígbà tá a ṣẹ̀yìn sí bá ń bẹ ni tá a ṣe ìyẹn ara wa ẹgbẹ́ wa a sì ní ẹ̀sìpẹ́ẹ̀tì pé kó gbà ẹni tí wọ́n dájọ́ kú fún gan bẹ̀bẹ̀ eji a jẹ́ àmọ́ bẹ̀ wọ́n bóyá wọ́n ó gbà ẹni tí ó gbà sí wa lẹ́nu wa tún rán àyàn sí pé ẹ bá wa bẹ̀ wọ́n ìgbà tí ẹ bá wa ń sọ pé òun ṣe lọ́hùn ò ní lọ́hùn mọ́ aburú tún kún aburú nìyẹn ntọ́lọ́hùn sọ pé ẹ̀yin ẹrúsìn mi látàkùnà tó ní rahmatillah ẹ má jákàn níbi ìkẹ́ ọlọ́hun sọlọ́hùn mọ̀ pàǹsẹ̀ òní inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ntẹ́yìn rò pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìfinísàánú yìí hù èmi ọlọ́run náà gbogbo ẹ̀ṣẹ̀ ẹ máa bẹ̀mí ni ẹ sì máa jìnnà sẹ́sẹ̀ ẹ máa wá bẹ́ẹ̀ sì mọ́ kó tó di pé ẹ kó láyé ẹ máa súnmọ́ bíi mímọ́ mímọ́ mímọ́ lẹ́mọ̀ wá láti máa ṣe à ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe àlékún ìfọ̀kànbalẹ̀ fún wa lórílẹ̀‐èdè wa níbi ká so pọ̀ ká so ká so mọ́ lọ́hùn ibẹ̀ lórí wà ibẹ̀ lọ́la wà ibẹ̀ nìfọ̀kànbalẹ̀ wà torí a lè máa bèrè bó lọ́rọ̀ ó sì ibẹ̀ láti rí ìgbésí ayé rọrùn lò bẹ́ẹ̀ níbi kéèyàn ó dìnà sí tọlọ́hun lọ́jọ́ gbéra kìíyàmà ibẹ̀ nìnira láyé náà lákọ̀ọ́kọ́ ibẹ̀ nìnira tó ga wà tọ́ba àdìjọ́ gbéra kìíyàmà ìnira tó tún jù nira lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà subhanahu wa ta'ala kó ti àlékún fọkànbalẹ̀ fún wa ẹ jẹ́ gbìyànjú láti mọ lékún níbẹ̀ lọ látàsìkò yìí lọ àti níbẹ̀ náà bàtẹ́lẹ̀ ká máa mọ̀ ṣàdáyanrí Kama máa ṣàdáyanrí kò sáburú ń bẹ ká máa bẹ lọ́wọ́n bá jẹ́nẹ́rálì bá ń bẹ lọ́wọ́n fúnra bá bá sí ń bẹ lọ́wọ́n fúnra wa ká bẹ lọ́wọ́n fún ìlú wa orílẹ̀ wa ara pé à nífẹ̀ẹ́ ṣọ̀kan nìyẹn tọ́lọ́mbà tó bá bá wa dá ìfọ̀kànbalẹ̀ padà tó bá wa dá làáfíà padà tó bá wa ṣe jíjẹ mímu nírọ̀rùn àlékún sísin lọ́hùn yọ̀mọ̀ bẹ àlékún gbọ́tọ̀ lọ́hùn yọ̀mọ̀ bẹ ṣùgbọ́n tí nira bá dójú ẹ̀ ẹ̀sìn yóò bọ̀ lọ́wọ́ ẹlòmíì ẹ̀sìn tó ti gbámú gbámú gbámú gbámú tó bá yí wọnú nira tó yí wọnú fítínà ó ṣeé ṣe kó bọ́ o torí ẹ̀ òfin ká máa bẹ lọ́wọ́ bá fọkànbalẹ̀ o gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ dàrú ni kọ́lọ́mù bá kó bá fàjùlẹ̀ kó bá fi hàn wọ́n o ọlọ́ọ̀bá ni ẹni yòówù tó bá mú nǹkan míì nínú ìlànà láti máa fi jọ́sìn fọlọ́run yàtọ̀ sí tó ń là kalẹ̀ òun ní sàtẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ tó bá sì jọ́gbọ̀dọ̀ kíámà nínú ẹni kan tó jẹ́ ẹni òfò ni ó wà ọlọ́mọsọ alẹ́ ni òfò ọlọ́mọsọ alẹ́ ni ìyà ọlọ́jọ́ ká yẹ ọ tọrọ aqulu ma tasma'un wa astaghfirullah ta'ala li wa lakum innahu huwal ghafurur rahim akimus salah.